kàyééfì ìyáálé ilé yìí jẹ́ ara ẹ̀ gbé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Ẹdó nípínlẹ̀ Ẹdó ni ìyáálé ilé kan abilékọ Blessing Ògùnù àtàwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan abilékọ Esther Anthony àti ọ̀gbẹ́ni Upebo Joel wà wọ́n ran àwọn ọlọ́pàá náà lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn táwọn agbófinró fi kàn wọ́n pé Blessing jí ara rẹ̀ gbé pamọ́ ó sì ń béèrè fún owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ àdáni kan tó ń bá ṣiṣẹ́ aláròye gbọ́ pé mílíọ̀nù márùn-ún dín díẹ̀ náírà four point eight million naira lówó tí Blessing béèrè lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ Bliss Legacy Limited tó wà nílùú Benin City kó tóó di pé wọ́n gbá a tó sá sí. Si alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sp chidi nwabuzo tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ajé monday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún 2024 yìí sọ pé àwọn aláṣẹ iléeṣẹ́ aládàáni kan tí wọ́n ń bá ṣiṣẹ́ ni wọ́n wá fọ̀rọ̀ ìjínigbé ọ̀hún tó àwọn ọlọ́pàá létí táwọn yẹn fi bẹ̀rẹ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ náà àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé láìpẹ́ yìí làwọn aláṣẹ iléeṣẹ́ aládàáni kan tí Blessing bá ṣiṣẹ́ wá fọ̀rọ̀ ìjínigbé kan tó wà létí wọ́n sọ pé àwọn ajínigbé jí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àwọn gbé lọ wọ́n sì ń béèrè fún owó ìtúsílẹ̀ a bẹ̀rẹ̀ sí ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún àfọwọ́ òfin mú Blessing àtàwọn ìsọ̀ǹgbè rẹ̀ méjì kan níbi tí wọ́n sá pamọ́ sí blessing pàápàá jẹ́wọ́ pé òun gan lòun mú àbá burúkú ọ̀hún wá láti gbẹ̀san lára àwọn ọ̀gá òun níbi iṣẹ́ nítorí pé wọ́n ń gbowó ńlá kan lọ́wọ́ oníbàárà tóun mú wá fún wọn tí wọn kò sì fún onítọ̀hún nílẹ̀ tó fẹ́ rà lọ́wọ́ wọn. alūkkóró ní àwọn máa tó fojú gbogbo wọn balẹ̀-ẹjọ́. adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́yín.